Let's talk about MediCal. You have a choice, and Molina makes it easy. So let's talk about making your life easier, about extra help to manage your health. Nobody knows MediCal better than Molina. Visit meetmolinaca.com. Let's talk today. My name is Marcos. Make my name no shock you. I be confined by the boy. Ìlú Lágelú, ìlú àmàlà àbùlà àti ewédú, ọmọ kò sósì. Kò sọ̀rọ̀ lórí ikú sínsì à, orí ìdúró làwa ti máa ń jẹ síkìn. Ó yẹ Ọlọ́run. You can also call me a Lagosian because I also to go to school in Lagos. That's why I finish my university. Where I also, as I'm a boy, oh yeah, I also every day. Ah, gbogbo ọjọ́ ayé mi mo fi hustle school i miss class i i fail test. and exams but thank god i finish god win. my real father and mother eh, they are you they are nowhere to be found they abandon me inside life when i was a little boy ah ìgbà yẹn mo kéré gan ọmọ ìkókó they leave me throw me on the street i beg them at night i cannot even afford ordinary biscuit nígbà yẹn ah how old i be i was only six mo tọrọ jẹ mo jẹ oúnjẹ jẹ wọn á mú mi wọn á ná mi everybody calling me thief ah everybody calling me thief kí lọmọdé mi mọ̀ mi ò mọ̀ kankan i nearly die i was only living to survive ọpọlọpẹ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ èèyàn you know what no more questions. dìgbà kádàrà my family is kini o my family is in the open of life ìfilẹ̀ bẹ̀ lójú ó yẹ. my confam papa is a mechanic ah muti i call him pa muti agbáfiri yọyọ yégbè kó bẹ́ẹ̀ fún aka gbogbo ọkọ̀ aka magic hand king of engine na him find me when i no get home he give me home he take care of me he give me food he send me to school he give me cloth he give me everything my boy my need oh yeah ah he change my name it's my only family he ask nobody èmi nìkan ló ní as family oh yeah that's how God he did the work o he bring us together as family one love oh yeah nígbà tí mo wà ní primary school àti secondary school orí mi ò kọ́kọ́ gbèrè but pàmùtí he pushed me he pushed me he pushed me to the wall he trained me to be a man so I can stand on my own but you know what I choose to be a bad boy mo yà pátá ìgbà tí mo ń fagbó orí fagbó tó mi ìgbó ń bá wa sùn bá wa jí tí mo mú anything gọdímọkítè alẹ among others nígbà táwọn sọ ọmọ ó sọ ọmọ tẹ́mi nà ìwọ ọmọ boy fine boy no pimples ẹ eh? kí ló ṣe you no be stand me àwọn kìí ṣe olórin ọmọ tó fara ń gbè àwọn ọmọ tó dì tó dì sẹ́yìn tó dì síwájú ó yẹ màá kí ọmọ ọlọ́mọ mọ́lẹ̀ àfun lóyún I will tell her àlàyé about it kò sọ̀rọ̀ ǹbẹ̀ pé ojú I was a bad person pamoti he call me he call me many times mi ò ní gbọ́ he talk wọ́n á bú mi he abuse me he correct me but mi ò ní gbọ́ but still pamoti he discipline me he discipline me but he sin nkan all the word he say to me he ring in my thirty-six he ring my head every now and then Pamuti was my father Oh no! Acharo, school mo wà leko. School ni mo leko. when I hear that mo gbọ́ pé ah Pamuti died. When I hear that he died, ah. <laughs> ah. When I hear that Pamuti died, ah, Pamuti kú. <laughs> Ah, Pamuti ó Ah, ó dùn mí. ó dùn mí ah, ọlọ́run gbọ́ ọlọ́run kan mọ̀ pé ah, gbọ́ ó dùn gan-an. Ah, he pay me. He pay me. pay me enter my medulla placenta. My brain revert. He enter neutral. Sáré dé Ìbàdàn. My head nearly scatter. Ah. Do me. Do me gan. Ah. Ah. Olórí mi kú. No problem. Na so person dey die. Ah, as a person dey die. It was only fifty. Kò dúró pé hundred or sixty just like Nigeria. Ah, bàbá yẹn ṣiṣẹ́ he work hard ó jìyà but still he die. Ah, bàbá mi leave me. Ah, he leave me inside lie. Ayé le na ah this life is very difficult o oh, it's hard but my baba leave me my baba leave me my mentor my everything he leave me ah baba leave me he go to heaven anyways no shaking. Call ń shaking ni Call kọ́lá ń fọ́ràn kí wàá the death of Pamuti he changed my life change my thinking pattern change my thinking faculty ẹ ẹbí tí a bá ní exchange mo yẹ ṣe kí ni o mo fọwọ́ sọ̀yà ẹ pé àbí a better person ọlọ́ọ̀. Vast Entertainment. Hello, can you see my voice? Thank you for listening. I believe you enjoyed every moment of this episode. Help me reach 1000 subscribers before the end of October. Together, we can do it together. Kindly follow and like this podcast channel. You can also listen to all podcasts on YouTube. So, subscribe to my YouTube channel, The Dayo George. to get notification. Ah, <laughs> you can also follow me on Instagram, Twitter for updates. The same handle The Dayo George no bá Remember you can also listen to my podcast on Apple Podcasts, Mango Podcasts, Agbaluma. Ah, sorry, I mean Apple Podcasts, Google Podcasts, Spotify and Winsala Music. All you have to do is search for your favorite podcast on all these platforms <laughs> and there you go. Uh-huh. and like, share, comment, and subscribe. Eh, thank you for seeing my first show. Wonderful. Let's talk about MediCal. You have a choice, and Molina makes it easy. So let's talk about making your life easier, about extra help to manage your health. Nobody knows MediCal better than Molina. Visit meetmolinaca.com. Let's talk today. With Lucky Land slots, you can get lucky just about anywhere. Dearly beloved, we are gathered here today to. Has anyone seen the bride and groom? Sorry, sorry, we're here. We were getting lucky in the limo and we lost track of time. No, Lucky Land Casino, with cash prizes that add up quicker than a guest registry. In that case, I pronounce you lucky. Play for free at LuckyLandSlots.com. Daily bonuses are waiting. No purchase necessary. Void were prohibited by law. 18 plus. Terms and conditions apply. See website for details.